على الله نحمده تعالى ونستعين ونستغفر ونتوب إليه ونستهديه على الصراط المستقيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد ورسول أدى الأمانة وبلغ الرسالة ونصح للأمة وزجرة اللهم فصل وسلم وبارك وارحم على هذا النبي الكريم المصطفى المبعوث رحمة للعالمين عزيز علينا أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم إنك على ذلك قدير mu suratu ghafir nana iga sura yin gbaciyo sura yin gbafayo ebe ne ga iga fabe yi ama gwagwata na igata na karatu ya tun wake ba finin yi sura nan kemgbe be ya daga bebiyoyi daga faciyoro nan amma karatun ya tsoro kun daga na itin ilaga eh, a gama wa wuce bai sokwe wa dade wuce wata zana wake ya umake waya sokota lauga to ya zami dana wato mai ya zami ma nínú bẹ́ wọn náà bá ojúre a ti gọ́ ìdí ayà náà suran da cuta ku babu a na ta ce gaga wa mani ya taƙi laha ga mani ya take la me ga ga ji wace laji me ga ga lugwa wace la lugwa amma ni ya take la a jini ya ji allahu makaraja yana kawai tun na ilo na yana kawai gango lotun ba na me ga wula kyawo a jiga so ko ga annabi musa na ya gibi na bayanin ya tsohon ومن يتوكل على الله فهو سكون نو يكدان حسبه سكوا كنكي أتغو zane jansu zashi nan wokun wokun wọn nga aga laza zun aga ozu kabo wọn wo wọn ẹza madana agawodo sun obi wi. wọ́n ma gbọ́kà wọ́n dé ba nigeria sáyidé túnẹ̀ tún o túnẹ̀ ká àgọ́jì àwọn ẹ̀ láti bọ́ ètúnẹ̀ tún o ètún àwọn ẹ̀ tó sọ̀kọ́ anabi musa bẹ́ anabi aruna ẹ̀ tuntun anabi musa bàbá sọ̀kọ́ ẹ̀ nga wọ́n jẹ́ àlì wọ́n فلنسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا عشي كنا يوم لو كنا na na ewe akọrọ ahụ na-emewu na soko bụ na láìtú yá etí ẹ̀nà ìjì òtájú bọ̀ náà ké ìjì òtájú bọ̀ ń bá ìlú ìṣèbó anẹ́lì musa láti tí ló bá sọ̀kó ǹgán àkàf ẹ̀dẹ́ fura ń lè sumi nínú ẹ̀nà ìsumi dàbí wí náà wọ́n ayé tí wọ́n àná so ko ga ma to to e ni wona ta khafa e ga mi ta to e to e fe lo e fe la e we ini ma'akuma mi da be asma'u wa ara nyana mu ga ka e na ya wo nyana mu ga ji ne na ya le da sun ke so ko ma ji annabi musa bi annabi haruna ka su ji ya ma ji ya e bo ina ka to mezo be nsu ina la ila ga unchi be ba ni na ka mi ndondo yezo e gamba sam e bo ne tuba san e tuba san ji ko ma e tuba san chi ji ado confusion anaji ma e do ba da sana ada na amadan yo adan ji ko amadan bo ko ada musulunci a mai ji kafirci to na ode so kwanne ani na wa ba ci be kai na we wa na gabe a ebe kici to wace ale ga la ya we oga so ko fiti be kin na ji wani ya we wa ma ke da ba da ndo ci be bu ya we to kai na we wa na gabe a ebe zi we ale ga ya we wa ga kici shetan magawa la tso ba ba la na ci to lo ba una wallon da annabi musa wa elbegani kamina megato alama wuna na annabi musa gauye sun gauna nga iza bagin doci mini family shi ko ya fir'auna na kici yawa zina annabi musa nguwaji malaya rijana bagin na yayi shi waje na waje yi fata na mayun jade ade na ji faruwa na karshe na wai bele ya gato me mi guye tun ne bani a sajin da yi na huna ni na ga wa hufa widu amuri ila ta ga na mai gani yana mai ga kwaji na eji amma mai lamari mi kpata wa gwaye bo mai la da etu na tunu haru na etu na amma ya ke to ila atụ a emagabe atụ ya wọna kan ẹni láyé ló bá kápá nà náà nàbì musa ẹ̀yìn ọ̀rọ̀jọ́nù mọ́mìnú mínú àlè fìràwùnà wọn lámàrí olùgbàdàgbà sí ibò ẹgbà yẹn aláwo kí ẹ má sọ̀kọ́ méjì àwọn nǹkan fáwọn kan ò láwo kó. n'oge gbemuu n'oge zoro n'oge la bụ mụ na ndenso ŋuna la ya bee abụ yéen'akpa bi wụnyi kpaa taa na gaana ji na ụmụ dịja na sokwaara djolofu ma na tụwa atule na dịja na bi wụnyi na yana kpa na à nze pịa mua pịa kee pịa su wụlọ azabi dedebo yéen panisiment na kpaa ya arajulio ma ọ me nụn na na sokwu gogo a mụrụ mụ n'a nze ta wuce a layi lokaci amma ya bai tuma na kiwu nan annabi ga nan lo tita sama hutu a banan nga ala firawuna ta zo ya wuwi ala wuwi mu fe chale a fe jan zaba laji a fe jan zaba lozi wuce na si qur'an annarun yuqraduna alaiha ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب na tu one by one har ci bi tuma na ya na ki nana so ko ga gambe azaba ji lashi biya a keke fiboganci gbegben nan wunde kasa kanya wato wunde kaye ba a ci agaga kame kazan alafa kame kazan ajan azaba so kuma wa yi zai ta hajju na finnari wa in ya ta hajju na ija buga wa pewo bena wani kin cici ya tutuna tun tutula biya wanda yin don da ji a ho biya wasu ma da yin don da wa bi wi biya a ci ga zandan da na waye peti kin na na wani bena wani kin cici ya kazi na tutu ebe na wasu ga kawo bana yo ga de ada lo pata na aga o ya da yan lo bana yo ga de ada si pata na aga o ya da yan si ama nga ke kadegi na wa ji je pa mu na su su de ga ga kami ba ga ka ye ne ja bo pata na ga ye ka ci ga lu na wa na zi we ka we ka tutu ọ̀pẹ̀ni láì ló máa kánà. ají kàtúnṣe àyíkò kan lè bá a mú yìí ní àpè bá ẹ bá máa ń zàn yín pé ege àpè ǹdá ǹdá máa ń yín pé wọ́n tí bára wọn àpè wọn tí yàn wọ́n tí yín máa zàn àmọ́ abébò ǹjọ́ wọ́n tọ́ àlìkíyàmì zàbókì máa pè ó ye paayi de ne nya ye kɔga na nanusa kɔye yi nana aisha arabi ala waana ato anji lozo n'ati ebe to anji lozi na nidza dzi bɔ azɛbu ŋun de unde afɔ yɛ ŋun mura dza ŋun de sa anyi yɛ ŋun mura dza hali lokaci tɔ anji agada ɛyɛ tɔ afɔ kutɔ tɛ ɛzɔli haki wọn labbai ka lahuma hajjan gan etun don da ne loyin hajji na wa ga dabo fe lu bai ka ta to e ka kuna ji to afale fa ga na e ga ne bene dada wa yan don da ya ji gumi bai ada na kiula da jana a shiri ji ga je ba makka da madina uce ya gi ti iga wuce abu ka shi ga wa iga ga yebo e bana wa pena ziwa pewo etu na ji wọn na kewo ga pewo etu na nga olo na ebe ji yi ji mi ma ji yi ji la ta ziru wa ziratu uzira wala ta ziru wa ziratu wòlẹ́ kaná káwọn yìí ọ̀gá yìí nù káwọn yìí jí wọ̀yọ̀ káwọn yìí bára wọ̀yọ̀ adé náà àgùntì ìyàwó fọ́nẹ́ wọn yìí jí náà ìgbà kẹ́ lókèjì yẹn mọ́gbọ́n àkẹ́wọ́n ayá nanu sanni fẹ́ tigi mo fẹ́ tigi arasuluka kí bẹ́ẹ̀ lajì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ zàlẹ́ mani yẹn bàjẹ́ wọn máa ń gẹdẹ yẹn gbẹ̀yẹ yìí sáyẹn mẹ́ka yìí sáwọ́ yọ na wàá kí gama yìí ló mẹdínà ní nga á na ndọ́ndọ̀ na bẹ́ẹ̀ ní bá ń bẹ̀ wọ́yì ẹ̀yìn jẹ́ bàjẹ́ ló mẹdínà bẹ́ẹ̀ tún ládàá gúbẹ̀ aisha tu binta abubakar mai je banjelo madina da ni kici to da wannan bai nga nga yi mu ẹ̀dà jẹ́ àwọn múra jí mi dé aji kawai yi mi dé jẹun annabi ga an nga aga ya ga aula je kiran eh ga kiran kiran idan wala umura law ga da ajjo wala ni ga to to tsayo aga ga ji kai odana egi egi na wọn eti da na abia eke ne laga na bena miga eke epe ba eba gama eji kiro eba gama epe ankali la anyi ya neki andondo emani tanaji imi adeze bwana adatu imiji zane shi yake ya shi dan zabo ana adatsun gishi zane shi nanu saji bewa ana adatsun nanu saji annabi ke to babu mala abdurrahman ya jiwe undu da ta ni'imu bewoyi odola nuwa fubaga ola rami ola yan umura oda oja rami obe ola kambo ma okeje ola zasofa be maru oda wala tin ọmọ oke wo be otu ibata ayi ba abun nan isi wọn zama madina ngba annabi na wuji ila gin na eto eche chi na wọn zan wọn ipia te susu wọn zan wọn ipia yimi annabi wo ni ba mbe ba gin ne ba gin ba gin dondo a la gboko pa wana awu la jaramu ya ummu atu musawo ga tuba wa bayin zai bagin da ci ko auka aka kan ci wanda ci mu yi ya kan dan do ci ayi wo be ga yi mu ya kene la ilu bagana ka tunana so ko ga ifa wa izi mana wasu ko ga ya kende ye gaya dana izi kamina e gimina yi ye ta ha juna fi nari afe gbomi bebe je ne jahannama ato afawu ta ne shi gbokana ke yi zagi jina ke bara jina fi gwata wọn cin yona ko ya kulu afe ga lillazi na stakbaru be kagbo ciji be wode ciji be mulki ji ciji ne ji kamila tu sokona الرؤساء كنا والقادة نجم أشاتشي أي دادي في من ميبو في التلال وقال بعضهم نتشي يا فيغن أتوا فاو كنا أفيغن والذين استكبروا بلا نجم بكتكني وكلهم مستكبرون عن عبادة الله توزانا بكانا toze gbokana manga babo awon ci fi soko ta tatala no ci awon ci fi soko ga wono e ba o gan o saja ni ibi da o gan o laja alula e ba o gan o saja ni ibi da o gan o laji zura e ba awon ci fi o gan soko da ona ka ci soko awon ci fi o gan ba e ya je amma e ba gan misali ana ga to na ma gan ya ga lakara ya alkiyami mega zuru fangan na beji aji kan yo ta cira waja ma to gina ne ya ma ganda ni wala ga sallau kan gabe wa be sallai bye bye sai ga da da ci e e ba ne lona kuma ya da ci oke oke na huce eh zuzaga lo ba etu ba ne lona eh amma ja tumba ne nuna kan da ta ga kya je baga je ya tumi baya ya wala inna kunna lakum taba'an azaban nan ale ya ga dan nan na dana ye alami to ye mucinji ye ebaji ye ndaji ye manji ye ga alami to إنا لكم تبع دعوتمونا إلى الضلالة يا جايبي دا إمام التوية فأطعناكم فهل أنتم مغنون عنا نصيبا ebina ya gina na dana jahannama udana ya gabe sokwewo unlala jinu efi gwo gugu lugu ya aje azaba efi gwo gugu alo eshi kuma wula gidi bayani ulugu ya aja azaba daga nan gidi lo nulo bati nasiba ke zije waye dauna nimi je waye bebe zije waye dauna egi je waye be bende zije waye dauna bara je waye be wacin zije waye dauna zane je ai ji mulki na ai waye be zane je ja na ngbaya da ndo chikwa ya yiwo e ba su ko daga laji da magaribu aga ja zaba mu daga magaribu da ishanin da su ba ci a fiye ja zaba ya gabe su ku ya cagu ya yiwo kala lazina stakbel a cikin tanaji yi mun cin yi nan ẹ̀bá yìí ǹdá yìí mọ́ yìí ìnà kúnlá kó ìnà kúnlú fi á tọ́ á tọ́ á àgbẹ̀ tọ́ yìí tọ́ yìí mọ́ tọ́ á tọ́ á tọ́ bá náà mi tún ìmẹ̀ ti gbẹ̀ tu tọ́ ìmẹ̀ náà mi tún bá yìí ti gbẹ̀ ọ́nà tọ́ ìjì náà mi tún ìdá yìí ti gbẹ̀ ọ́nà tobara na mitu wace ti meuna a cigau to ji makanta na mitu ma me tiki bano إنا كل فيها إن الله قد حكم بيننا بين العباد إلوا وغا yin so kwa ji na guji dana yan dan da ma go zuma yan guji dana biya yan baye wo yan wu yan baye wa yan ya da yan bawo umma wa so ta kan ye na kun cha a bi ti pe ki wu so ko a ga ga wa lago wa tun babo a agan amma ngole abe to lokaci na wa be dambo nyawo be an kanga shawara nan so na wa be ke obe ina to bubo jiwa ya wona uda ina kemen china ati shawara da bobe a esa kebe ayi kaja zo meu to na kauso na na ga shi ji wai la za su fashi gyana na kashi na ika ma kefi mi uku ga ika ma kefi mi son bo na gata na kana na wake ga wai dia wai dia ni yanda da da ba na wa kin wai yau aga iza ina giya umanje ta jini ba kunga abu fifty years ya e rata na don dube ya kikini wati ube ati wati ube kiyo wati ube ati inna allaha kada kama bayyana al-ibadi sokwai na waka na gani eti wuce na ji wuci na ana ji wuga ji ama ji na alijan na guga ya hau ama ga ya fiya ni ana ji wuga ji ama ji na ana ga wuga guga ya hau umma ku fi wani e ga ga ga wagi wayo aga bu na da bai gwami na wakala lazi wakala lazi na finnari zanen yi kila jahannama wani Amen. yana ga yawo dana yana ajani na wuce yana jina yana ajani na yau yana yana ajani na ai za su majawa bai za ta tiji a ga kada a kamallahu bai na laibadi a ci gan eh so kwa hukunci wujani alijanna ga ugaza kuma shalu a ma gada ni ayan na ga ugaza da ta shalu a ma gada ni

ale ya ni ce zane je aya kenan ajiye ndo ya wa eh bona so je tita cha wa na to zane je le na bo ana to ane wa bu bo be ayi na ba ta ga yi e je da malaika na je lai da na jahannama na a ci ko so ko ga allazina fi nari zane ji na ona wa kala zan dan mini abu wa wawa ebe obe ganga mi je ọma zai a ga yawa e be yau a fewa le haza na ci je zane gaje na jahannama na zane laida na jahannama na zane lama na jahannama da gona a ga wuga lugu tama ma di sauki a zan dandoma zane ga na a na ga pai a na ga pai ana udu rabbakum tatso ci goyi yukhafifu anna yawma twenty four hours alaifade nye so nga eji benchi nye na keda ekporo ake funa wa kanana kendo wa ji ube shibole na uchuji aga ga yawmu egaga lainu wa laila abin nan yawmu wa laila awa go kuma yin gidi nga pamba be awa go kuma yin shi bezo a ci agaga yawmu aga yi wa sauki awa shi guni na jahannama amma gaja sauki awa shi guni na ji ba na gaga fawo ba ee ya kootu hafi ifo baa ya bukina na e ya kootu ya shi suna gu oji, twinty three hze ija mame n'oche getto daga na ga yaw mu na ama na ya mu alikiyami bụ nye ije ga. ane ya ala ne jahannama da gona yi eza shi dinni eza shi buki kendo subhanahu wa ta'ala ga yi sura ndo chona nga alaiha tis'ata ashar ene jahannama na malaika shi dinni ni aga ilaye dawo jahannama ma funde tsami enene gagawo ya wa gaga wa nge gudana funde tsami yana lagwa su ce diyana funde tsami kusu shi ce tsami nindondo malaika kusu malaika shi ce da guwo a galagwa su tsami niyan zamin na mai kutsu shi tun da guwo amma jihar na ma fe nan wa ni tutu ga zanne shi pata gbani ko ibo na mutu ga laye mutu fi awo laye ya na ba ya jim kai na ije poza na uchaji na bai ne ona ngba wa rayuwa da jime amma so ko ga laye mutu fi ha wala ya inan na ga ga wabi ciwo sallah ga ji hajjan ga tuwo ga ga ga ko ga yawa na ya gana an aga ga sallah jaji ka ji salla wo ga zuyo jiji na ma ji sallah na wo o ji sokonwa sokonwa ce hannun wasa ya balẹ̀ nẹ́bẹ̀ lọ sí iná mọ́ sọ̀kọ́ gan wọ́n kálà lẹ́sẹ̀ lè fi náà rí zanayi fi ẹnẹ́jẹ̀ annama ọ̀nà àgàn lè hazanẹ́tì jẹ̀ annama bí mẹ́láyíká ní ìlàyé dánẹ́jẹ̀ annama ní. aga udu'u rabbakum eyi tó etí ẹ̀yà yìí máa ná sàlúù lẹ́nà ẹ̀bẹ̀wò yà yìí yẹ kùn á ọmọ ayé kí ọmọ ayé dó ọmọ kí ẹ̀ gan iye ìbàdó e mọ́kùrà mu wọn pa òtó yà á fún ẹni mínàlì azabi yà azaba kálù mẹláìka náà panẹ́jà anamànà gan-an awalam ta'tikum ko awalam takun ta'tikum rusulukum bil bayyinati asayete dudujin ne yaya islamic all boy eduna ofisha na ga iwu jana ga yi ozu na wai felo ozu na udamini na ga yi wani makanta na wai lo asibi beladi na ko alamin bejima na wogya wɔn laya mi ni wɔn hɔ asan wɔpɛ lɔ makanta ase bebe ladi ya ahyɛn wɔpɛ lɔ makanta alami mbɛgyima ya ahyɛn wɔn alama wɔkɔ kur'anu fitimaru kazuwa ahyɛn tɔɔzo nyima wɔpɛ lɔ markazu tafizi li kur'ani li kɛrim ya da ahyibɔ bia ya agaga nna a wɔlɛm takom ta'atikum rusulukum bil bayyinati e ga na gwa ga satatu ya za ga ya wa gome ana ala da na illa satatu ya ba bona kalu a gome so kwalu bu yima so kwalu bu yima e gimi na ja gome a ga e kalu bala e malaika ita ga gato fadawu efe yiw wama du'a wuli kafirina ina fi dolali nye naza na gbe kane wana wọn je wọn iyi naza na wule ya na wọn yi na wọn ke na wọn yi wuci wuye wọn nye na wọn yi wada na ala ya wọn ki yi wọn alawan wa zai na jahannama ko to a wa wusuwa zandon na ga wa zai na jahannama ona wa ba wiwa tiya na jahannama ba mutu a kpega ya kana wa jin dabo na dan amma wallahi 24 hours fayini ne zajin nan na jahannama alkiyami na kendo na si qur'anu gana إن يوما عند ربك وإن يوما عند ربك كألف سنة مما تعدون فويني awa shi be wuce be guni ya likiyami wọn yi daidai be eya kusi eya shi tun da goyon iye so zane soko ba ga wudu da na jahannama awa shi be guni na wale na jahannama e ya ya kuto ya shi tun da guwo nga ukpe fona wa tiya na dauna wa gagana na ebe na ekami na ga tiya na aga ya wani uma debe ne mmai e. nya wa da tiya agan nan aga ga kami na geji ke yau nan ka ga waya wuce ati abu wa ke giba ne kunye na za eza ba ebe ne ne ye gada na so kwa lugu de zandon do ne da abu na ma zandon do ne nye za ne da abu ci dan bo na so kwa lugu di uma zandon do ne nye za ne da abu na uma da alikiya mi bwa ni na so kwa lugu di manga inna ahlan nari wala gimi na shi ya dauna ta jahannam a fiye yi zane laye da na jahannama na fala tajibuhum fala tajibuhum mikdara 20 ama a fiye yi waya ninne ya shi wa jaga amma bo e ninne ya shi nyayi kawai je su ya makango a ga ya ga ya hoyi gana e yi malaika na shi dana wani un ja ga so a ca ga yana yi wana yi a ga ga shi bai ja sun matajibu ko kuma tajibu malaika wuce ga to kima yi wo kan ga ga yana gaba sojo na malaika ce a ga gagan alam takun تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فدعوا وما دعاء الكافرين إلا في ضلال أشهد ما جنرا جنرا نينو سامل هاي كاجي بينيونا مالك كداونا أفيو

kima ye woto ye ce gami so ye miyo ja nama naga ye zafi a gaga nun wadana yangi ci dabuwa su so so a yi gunga ala tsoni tutu na wai bici udana a pe be yi gumbe a ga tutu lauga mutu ciyo na je kwani ana yi gora yi zaji na yi mutu gwani ciyo na kauna ba ajali na wai lega mu gaji mu gafo kwa kibo na mu gafo kwa zaba ona mu gafo kwa punishment ona aga ina ila zaba be na nyawu chiche ona atwa malaika maliku cha gaga innakum akizuna yefi bo fidawnani yefi bo fi fidawnani ɛyɛ nini ɛhyi baate yi wɔn wɔn abɛhyɛ aga ɛsoso yɛ fi bɔ fifi dɛw nani aga wɔga lɛ soro to zokoroku aya seventy sabi ɛyɛ na malaika hyɛ ana dɛw na akokye awɔ edwumi ne nziga ate yi tu ne gyɛ ana ate yi soko ate yi soko àfihàn ìsoko bàmùsùn yìí ṣe àgàgà ẹ̀kṣáwò fi ha sóràtò lè mú mi nù wọlé àtúkà lè mú mi ya ẹ bá ẹ gàgàgà bẹ ní ma chicken amajoje emeemeji kende ne o tún ìyẹ tsi dáná yàtì ká tujà anamọ emeemeji o àti pa èmi ní ndọ́ndọ́ ní ìgbé àzábẹ́ kendo ikafi nuwo nuwo wuyi kana ya shiga bani adam afi azaba nabo agaga na agaga yadda son agaga mada agaga nuwa ina yi wuyi kan ina mafi pu eji mafi na obe na wona gana na bata na kaci bani adam magula ebe sallah ga ga su adde na bobe ne ga dane na muga ne ga sallah bana a ci ba annabi ga ina awwala ma yuhasabu bi la abdu yawm al qiyamah as-salah wa ga tu jam pa qiyama wo de boro wo de zuma ala endo ya wo kaba wo te ga ba ji ji gwa lo ba ba ji ma ke ga ji ji gwa pi bo e le me na ma egile ndaye ndamalegiye ama nafsi nafsi inji mi ma waya inji ina ta mi ma inji mi gi waya inji ina wugiya so kuma ga na tata ga fiya qur'an yawma la yanfa'u malu wala banuna ko illa man ata Allah bi kalimatin إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الصلاة abinda abdullahi ibn abbas ga kafi bi hadisin nan a ga da zabajin doci azun ya ramadan wai lafi umai da haji wai la kaaba makeje umai ji sadaka umai wa zakka amma wai ji sallah ne abdullahi ibn abbas ga ne daga gimi nun oge wo nkoto eji sallah na waji kami na mayu na waji wa na waji sallah ni in ya sha na miga man sami a nida'a falam ya ji buko eh man sami a nida'a falam ya ati fala salata lahu illa min uzur yi ba ni sun ci dau zandan da ga wana ga ubi uji sallah na falamu ya ati ba giyo iza giyo umma ga ji sallah wuce a ga sallah sallah wuce kau ga daji wuce sau ga da yaso na an ji ga man mala umaru ga suwa wajen su a ga wajen hadisi kudusi ke man sami an zannan da gawoyi falam ya ji mu maiya fakadi ga fala anni zan jugan bo mi so ma na jugan bo kama ga bɛ sallaji agwa wajin suna ga ayi wani ba eba na kunke ayi mi na wani mi yi mi ayi yiwu eba ma kanwu bia ama izaku tako zaku ni wọn na ntọyi wọn jimi tun na ntọyi wọn na tachi wọn na zumayi àti dẹsẹlẹ mi na abo na bia na ẹyìn jì mú lájíjẹ òjì ká ṣitú ṣitú ọṣí wọn lànà máa ká ká ìtúnaga àlàyé wọn wọlíyẹwẹ wọlíyẹwẹ. edaji pata saja ali ada kata wobebea wobea mi de wakami na wayibina awo jika shitu shitu ngami laja abo gabe ako ama ya kwani enye ba mi sukuma kami na yi wona obe zila jika shitu kami ni wo subhanahu wa ta'ala ga aga woyi wo mo be na yi wo ga wo be o káwọn gábé dàdé wo bíà etí sánlá ìjìlẹ ìtọ́mọ ìtìyàn ìjìlẹ báwo ti ṣe dùn wọn di lókàtí ẹni sọkọ jìyàn yìí làjì jìnnà agáàgá ẹyìn ìwéwò náà pé náà a sátún gan ètò sọkọ àmọ́ àgẹ́tún yé gan ètò sọkọ àmọ́ àsọ ètò wa gan ètò sọkọ agaba ji aji sallah mbọ kau ga na ye kau ga ye ruwa ji bai bọ wada ji sallah masallaci amma soko ga mi tege ye wa latu mi tege ye wa titiya ye ba ji ji zandon da na mini ebo ye mi uga be wa ga wada ji sallah masallaci ona uga kan ma amma me ga ya da wannan ga katata kwaji khairul lahunna alkhairi na dabo ya na muga alkhairi ya masallaci a ji kambara ebe na oga lo jima na ma oga etu suko wa da jimma ya odi jumu a ya oyi jimma kiji ye kiji ha o ba gabo kiji so ala de na oga he malama wuci kon baconi nga de kendo ade shi dana wuci da ba rasulu sallallahu alaihi wa sallama bibo madina bibo da na kicibo masallaci nga ya rasulullah sallallahu alaihi wa sallama sale ba mi ji ke ba be oyi de oyi ma me wa ga me aji sallam ko ummu humayda yi wallahu alam amma ni ta be banu da to bukhari anambe nga aw wɔmɛ bavu nyɛ ne sɔkola tɔɛ sisi yaza ne dze di sanla masanla tsew na ama wa aluwa mi la yɛ ko nwue na alakairi ne debo na woge masanla tsi mi ba bɔ nne na alakairi ne debo na woge sanla dzike ba bɛ mi yi na wokan eya ya ne ko ami la yɛ ne tsi tsi o ye o tsi o le wace odo lawon mapa da masallaci mi na wa bene wace lawon tupa da salla na wa jimbe mi salla na wa jin kurgi yawa wani ga yake ne ga kurgi na eh na wa gwa ama e ya e ke kurgi ya sai dai da shi dan babo dan na yene shi ama na yake kurgi ya eke sun kurgi babu ide e wọn bi babu wai da mini kataro ka saki ci ba wai ciwo waga a gani waga a gani kata ba wai ciwo eh yaki eke lupo tie emake duma tie to elubu filo mi katu annabi ga sallah na waje bedroom ya wabo na nga tsogwa gabanin ku ladu ga sallah na waje palo na lada ya sallah palo ma nga ya jamfa lada sallah jamfa ye nga ya masallaci ya fuye lada sallah masallaci ya fuye ma nga sallah na wabe jabo bebe lada wai wazo kashe ba ke ga waje to wani lada ga lo masallaci da ji sallama bai ba wa ji sallau amma ga ga bai wani zini ga da ja ga jiki mo aga kan atamnaku nisa'aku eh ban bi ruwa ya wuce wa buyutu hunna khairun lahunna kata ta kwaji na ga ti sallafina annabi gu gegaya alkhairi na fi bana dokuna amma wale zabagiye kai ba oga ji sallashi kata mi so a a a mi fu yaya aga ji ba ge ji sallambo amma da tsana wa be shehu be wani so lokaci ne na wai wani da be wani wa ma je tire di na wa alayi na ke je na boje wa nye ni ma ke bo na alayi a ta wa le ko ke ti tire wu so awo ye ji wu ya na ma keri be so ni ke e wa ji wangi no ci ta jo aga ba ke ji sallah ya ba ki gando na ji sallah bo na unde sallah nga da so na wa ma amma da na yawun ya shigo e kawo na wa sun bɛ wɔyi na wɔ wa jo wa zi zi sa we zi wɔn wɔn we. ɛfɔ e ni da wɔn na wa jo wa zi na ni wɔn e wu ta ndɔ mɛ de na wɔn wo fɛ si we mɛ de wo na wa yaya ki wa yi de ka gbɛ òun fọ́gà sọmọ nanana mi ji bi o in ban da na geji wo an ga me wa ga idi kya di janna bo amma daga bajin don da geji sallan bo ude sallah e man na ga ga e un ga wa e man no u da pa e un ga e su kan ga me un de wa woman de kuma yi e woman a ma ga ma wani laya on ti gama mi ji kawutu be a ji kawutu la me je gana fe piwu ya a ma otu ya gana ike da suna a ga na ndon da na je sallah mbo na wute sallah nga yi e nga yi su kanga ji kawutu a kiya ishe ba na ba na ẹ <laughs> e kánìjì ẹ gáàjì wáàdì wáàdì ṣì dé túnú ẹ gan. kacha ka ọmọ nwaazị ji atọrị ka mgbe ngwu mfi mi ụbịa ana ekpeta ochiwe ya na kewe ma adọnyo ma chaba na ma adọnyo ebe lokaci ina awwala ma yuhasabu bi al-abd yawm al-qiyamah as-salat kakan ka ga jigbaro je gboro tuobo yana kawai akan chile tuobo na sallah ayi salat sallahu ga je aga ne ke kpata o jina je lati ne je o bebe kpata na chuya waye ne fasada sallah magani ajulu je azuyulu je kai aga ga tawhidiya tawhidiya ga je sallah ja sallah ga je ne ke kpata ga ibadu min arkan al-islam nu lu je akwa abdullahi na ba sha da shi na labe nga nan a gi zan doci a gi a nan ga yi zan doci wai fi a zuniya ramadan o mai lato ajilo o mai laza kawo amma wai di sallah ga gimi nu ga gi kiwo amma ga gi ne fondo ci aji a dingi zai je dingi ba gi gubanin zagi ni cinan wọn tètè bàbá àjí ná dàbí bàbá àjí ná ẹwọn tsi bí àtìyà ŋun bá yẹ mo fari gan káwọn yìí ká dára wọn kékeré mi mọ bẹ́ẹ̀ ẹwọn nẹnẹ wọn bá yẹ ni wọn dà tsi tsi náà gan ẹwọn nẹnẹ mọ ẹwọn miẹ zàkúkẹ́ ìdíyẹ nídàá náà bẹ̀wò nàá jẹun mìíràn bẹ̀wò yẹn jẹun ó kẹ́ ne yẹ gẹ́nà ẹ tẹ́ jí bẹ̀ nà yẹn. adịghị adị eza yi gimi na ji uwe ya na tụ ịtụ ọnụ ẹka nnọchi alikali la uchile acha lissafi ji aga apa ya wọn nana lagwutu agwutu anya beto ebe amafari nwunye apa ya wọn nana lagwutu agwutu anya ebe amafari nwunye egio apa ya wọn nana gbani na nnesu agwutu anya chim ogwutu ngachachi wa na aga nda anyị mgbawu ẹwọn na ịnwe ya ɛba bakyi ɛwɔ ne yɛ kana nyɛnɛ afɔ bɛgya anama na ɛgaga wo yɛ awɔ ne na nga yɛ gabɛw kinye na aga wo bɛgya anama yɛ na sanla na na aga wo egya adaa na sanla na aga ayi kanga wo esatue ona sanla na aga ayi kanga wo elelekyi ona sanla na aga ayi kanga wo edato ona kanga wo edato ona wa agya wo ma alugu agya. tó shiga to ye ba gina je go tun soko lona ye ba gina je go ye soko wuna e ga sawa ne koma e ga sunda ma na'am inna lana nansuru rusulana zane ji tutuna to zane ji boto asugba zuma abuna ya dande anyi ya gwo ya bajire ya gwojiya to zijo wallazina amanu be zane ji ayimanu ji be tucin na ji na kami kicho fili hayatin dunya kami na fijo imanu ga yi ji jina ice gba kuranu ya ya imanu gama ya tso jinji na ya catu lajin lugwa ya le lajin lugwa ya wace lajin ya ce ya ce wa alkur'an jini so ko ga te taimako wala yan soran nan lawo ko so ko ga ga tumi ba wo jira wo ba mi jira wo ga tumi bo jira wo ya wo so ba mi jira amma wo ga ba mi jire me agoji ya wo ọmọ àbò jíre ọmọ ọ̀gálé gàmbọ́n ni mẹ́jì wáàzọ ọ̀nàmọ́ àlífà méjì túmí ọ màálìmù méjì túmí ọ tòwé ní wọ́nà tòmí ní jiná tó kpádùn ọkọ̀ yìí o ńgó ládẹ́ fìtẹ́ wọn ẹ̀hún kpágọ́dọ̀ yìí ẹ̀yà yìí lóko atukpa ládẹ́ fìtẹ́ o mo lé gánwó ìlà tukpa tse kàza nyẹ́wò sẹ́ mú wọ́ ẹ̀ tukpa dòkò ẹ̀ mú wù. atukpa la dzi fiti wo ŋgbawo gaa tse tɔ gan do yi anami gaa la alimu olimu ta alimu sari kaani fili atsa zana ewu kaatu na to zana wɔnyi la kaatu bɛ ni yɛ wangi na ago do yi gaa eba la dabɔ. bɛde man waazi yi bɛ go zana yi ɛyi waazi na gana onye hadisi imam turmizi ko wani bai imamu abu dawude manistama ma nistama ila ayati min kitabillahi kutiba lahu hasanatun mudha'afa wa man talaha kanat lahu nuran yawm al-qiyamah hadisi abu dawuda hadisi imam turmizi amaga ni sinu wangiyo zandondo ga wa wiwo aya nini mini aya jinya alqur'ano kutiba lahu hasanatun mudha'afa akala dayu nye tu wangi wangi wangi ji a ciga tu beti dojo sabe je ga to ranar wo qur'anu na dauna wa man talaha zanaga de gbana kí àṣà àyàwó yẹn anabiga kanati la wunu ran yawu malikiyama nga o tẹ ka baasi kọ adan alikiyami o baasi kọ tiri kur'anu nana wunye gbadana nye wo ka ṣe ladana ka tọ́lẹ̀ fìyà na nye wo ma ka ṣe torchlight na wo ka ba wa pasira tuma. yene ye jebe baabo nene ye bene na to dana to je baabo nene je lona emaye laji emaye igidi emaye laser emaye lozo ama ba le ban pilale ban pilare yi ga uncha e pi olo yin lajo unje wa si wolo zuko olo yin lojo nga malu da wa ku chi lo ngege gala da bo ma e kichi be na na o na so dana na ga dana kana ga le to ajina aga ga to ajina ozo sokodo kanga wa she na ji wa labe ye ku laysa alaykum laysa alaykum ko junahu anta bitabu gawa idan ga sokoyi apitɔ ahyɛ kpɛkpɛn kɔ gbangba wàtò ni wọn lẹsẹ kọ ayé ba nínú ìwé wọn sì dẹbọ èlò ẹzàmọ dẹbọ ẹbà ẹpímọ dẹbọ ẹlẹwò òṣèlú agùnkì ẹzàmọ àti ìyá fẹ bàtà ẹpẹ làti ìyẹmọ sukùn mọ wọn sì máa ń fi ojú yín mọ ètò náà mẹyìn ní ọ. wa yau mai kumula shahadu in kallon shi babuwa so ko gani ya